ẹ kú dédé àsìkò yìí gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò owó ètò oyin ètò àṣírí ayé pẹ̀lú yèyí oge orí ń tẹ́ àti bàbá àlùbáríkà ẹbí dànù ní ìlú ìgbòdú ẹ̀yin olólùfẹ́ wa báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ títí yín àwa dúpẹ́ lọ́wọ́ aláàrọ̀ àbí ọba tà á látúndẹ́ kéèmí ṣe é ṣe fáwa o torí a mọ̀ pé láìsí elédùà kò lè sí àwa láìsí ẹ̀yin kò lè sí àwa torí ìgbádùn títí yín ló di àwa ní ogún ẹ sì mọ̀ pé ètò tẹ́ ń gbọ́ yìí ètò tó jojú ń gbèsè tó jẹ tí ń gbèsè ní tó jẹ́ pé ó ṣe ìwúlò fún gbèsè ayé ẹ̀dá ilé àtòrílẹ̀èdè òun ṣùgbọ́n ṣáájú gbogbo bàbá wa ń kalẹ̀ ẹ̀jẹ̀ kan wá káwọn ará ilé lẹ́kùnrin. ṣé èyí ó gé ẹ lọ́jọ́dún yóò túra àní ṣìṣe gbogbo téèyàn bá rí kọ́ ní máa sọ ọlọ́run darí dùnú náà ọdún yìí. aláwọ̀ àmì nípa ilẹ̀. ẹ̀bẹ̀ jẹ́ sọ iná làárẹ̀ rìn lé lórí. pé kí ni. ẹni kàrídù ni mo dẹ̀ ní àmì. gbogbo ń tẹ abárikọ́lá aṣọ tí mo gbé ń kọ́. Ah, ìyẹn lè mi wá mọ́ o. lọ́ọ̀dà àríyàn. ìyẹn lè mi wá. bàbá lè ok. a ti wà nínú ọdún tuntun. a hmm. tún ti ń ba lọ díẹ̀díẹ̀ o tún ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ. Hmm. ṣùgbọ́n ẹlòmíì inú màá ṣe màá ṣe náà ló máa wà ẹlòmíì bó ṣe ń tiraka bẹ́ẹ̀ náà ló tún jábọ́ gbogbo nǹkan àwa àdójú ẹlòmíì bó ṣe ń ṣe wa àwọn èèyàn ń rí nírì ẹni tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó ń ṣe láyé yìí pàbó ni ilé ayé ẹ̀ ò kàn níye ilé ayé akọ̀ déédéé sú gbogbo ẹ̀ á bí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ní Ìkòròdú wa yìí ló ti ṣẹlẹ̀ nílé ìfowópamọ́ kan ọmọbìnrin ọ̀dọ́mọbìnrin ọmọ twenty five years ní twenty five years ṣáà kò tí ì wọ thirty ọmọdé obìnrin tí ó ní ìyá ó ní bàbá wọ́n lè rán léèwé kò ṣetán yunifásitì kò ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ kò ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ o kò ṣiṣẹ́ gidi nílé ìfowópamọ́ ló bá rányàn ní oògùn tó fi ń pa àdùn tó ń pààyàn yìí ká má dárúkọ ẹ lórí afẹ́fẹ́ ló rányàn ó wá fi fóònù ẹ̀ lẹ̀ sórí tébù ní ọ́fíìsì nílẹ̀ ìfowópamọ́ ó wọnú ilé ìgbọ̀nsẹ̀ lọ ó wá kọ ìwé pélébélẹ̀ wọ́n ní fóònù wá ríǹgì ríǹgì ríǹgì ríǹgì àwọn wà kí ló ṣe lágbájá báyìí kí ló ṣe gbólóhùn bá wọ̀wọ̀wọ̀wọ̀ nígbà tó yá lọ rí pé ilé ìgbọ̀nsẹ̀ ó wà ní títì ah, nígbà tó máa fi tipá tọ́nà ṣì wọ́n bá ọmọlúàbí nílẹ̀ tó náà gbalasa mo bá ìwé pélébé tó kọ́lẹ̀ wípé ayé sú òun gbogbo nǹkan dojú rú ó rẹwà ó ní ó máa ń sọ wípé òun bu rẹwà àwọn ọkùnrin ní òun bu rẹwà ó wá ń bẹ̀bẹ̀ pé kí ìyá àti bàbá ẹ̀ kan dárí jì òun tàwọn àbúrò tó fi sílẹ̀ pé kán dárí jì òun ó dẹ̀ gbẹ̀mí ààrẹ. sórí yèyé oge kọ́ ló gbẹ̀mí ara ẹ̀ ayé ló pa á ẹni bá ní òsáyé tó bá rí jà ayé àmọ̀ páyé ń bẹ ẹni tí ń ṣiṣẹ́ ẹni tó kàwé tí ò ríṣẹ́ kò para rẹ̀ kò rárá rẹ̀ pin ayé ló pa á ọlọ́run ọlọ́run mọ̀jà rí jà ayé ha yìí oge ayé ń bẹ o èèyàn ń bẹ o ńlá ni kò sájẹ òṣòlóògùn kà òsì wòlíì ibú òsì àfa àbúkọ sí bàbá aláwọgá ẹjọ ẹjọ ẹjọ bàbá lọsẹ mọdọ Ọlọ́run o wọn ti dáhùn àṣà kan nísìnyí wọn lè ní ẹgbójú ẹsìn kínní kan kí wọ́n mọ̀ lọ da fáwọn ìyá o kí wọ́n mọ̀ lọ da fáwọn alágbára o kí wọ́n mọ̀ lọ ah! hmm. èyí oge gbogbo ẹni ọba fẹ́ sórí ire kọ́ ni màá sọ kódà bí ìyàwó èèyàn bá lóyún gbogbo èèyàn kọ́ ló sọ fún bọ́mọ rẹ bá jáde ìwé gbogbo èèyàn kọ́ ló sọ fún bọ́mọ rẹ bá ríṣẹ́ gbogbo èèyàn kọ́ ló sọ fún tọ́mọ rẹ bá ń hùwà ẹ̀tọ́ gbogbo èèyàn kọ́ ló sọ fún àfẹ́ni ó gbèjà rẹ ló sọ̀rọ̀ fún àwọn pọmọ ni àwọn gbé nǹkan sí i lẹ́nu ni oníkọ́ wọn sọ pé gbogbo èèyàn ò pé wọn ò burẹ́ wà òun burẹ́ wà ọkùnrin ò pé o iṣẹ́ aṣẹ́wó fẹ́ máa ṣe ni tó ṣe ni pé bó ṣe dáa tó bó ṣe kàwé bó ṣe ṣe ó lè jẹ́ pé látijọ́ tí ń ti lu ayé ọkùnrin ọba sọ̀rọ̀ rí kóun fẹ́ bá a láṣepọ̀ wọ́n á fi sóbìnrin lára níbi ogun ìdílé pọ́mọ lágbájá ò ní rọ́kọ kò ní rọ́mọ kò ní rẹ́ni pé ìyá ò dẹ̀ ní fura àìfura àwọn òbí nù àìmọ̀ béèrè kọ̀ǹdíṣà tọ́mọ wà lára òbí nù àìmọ̀ wádìí pé bó lọ́mọ ṣe ń rìnrìn àjò lára òbí nù iṣẹ́ òbí nù ọmọkọ́ lọ́ọ́ parẹ́ òbí lọ́ọ́ parẹ́ ẹ̀ àwọn òbí ló pọ̀ ọmọ wọn ọmọ tí ń jáde tẹ ẹ mọ̀ ní àjò rẹ̀ ọmọ tí ń jáde tẹ ẹ mọ̀ bí ṣe ń lo ayé rẹ̀ ọmọ tí ń jáde tẹ ẹ mọ̀ bó ṣe ń ṣe é bọ́yá ọmọ yẹn irú ọmọ yẹn níṣẹ́ tó fi lè sọ pé òun burẹ́ wà yẹn a rí ẹfidẹ́ǹsì pé kò rí ọkùnrin pé nínú kọ́mọ sisi tẹ́mi ọmọ sisi fi dùn ọmọ sisi mi bẹ́ẹ̀ tí ọkùnrin bá ń fẹ́ ọkùnrin lọ tọkùnrin bá disappoint ẹ̀ iyẹ̀ lòmíì ń wèrè ọkùnrin míì tóbìnrin bá disappoint ẹ̀ ì máa ń ya ọkùnrin míì ní wèrè kéèyàn wá jókòó láàrin àwùjọ kọ ọmọ lé kó ọkùnrin míì da ó fáìn bá sọ ọkùnrin bìnrin bá sọ̀rọ̀ sọgẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó ọkọ ọkọ ọ̀run ní yọ ọmọbìnrin yẹn lẹ́nu táwọn òbí rẹ̀ ò dẹ̀ wádìí ẹ̀ tí wọn ò sì múra sí èèyàn kàwé mo ní tí èèyàn bá kàwé kọ́ nípa àtọmọ èèyàn ò mójútó ọmọ títí títí bàbá ò fi darúgbó tí èkú ni èèyàn ò sáré ọmọ ẹ̀ títí títí èkú ni inú nǹkan tí ń ṣe ọmọ yẹn tó jẹ́rìí torí mi máa ń di evidence mo máa ń wọ evidence ọ̀rọ̀ ọmọ yẹn kò rí aláàánú bá a sọ̀rọ̀ hmm. gbogbo obìnrin kọ́ ní lámùmọ́ rẹ̀ ó lè débì kan kó ráwọn ọ̀rẹ́ tí wọ́n ń rí ọkùnrin tí wọ́n ń bá wọn ṣeré tí wọ́n ń hẹ́pù wọn tẹ́mi bá kún irú bó ṣe wà yẹn kó kúrò níbi iṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kọkùnrin kan wá gbé kán jọ jòkó kán jọ ṣe ọmọbìnrin míì bẹ wọn a mú aṣọ wèrè wọn a fi bò ó la àbí wọn a fi bò ó lójú wọn a fi pè kan fún un téèyàn bá wò báyìí ó lè wá bí iṣẹ́ gidi wọn ò ní pè bí wèrè wọn mọ̀ kàkún ẹlòmíín bẹ wọn lè mú nǹkan kan yóò fáyín o pọ̀jù gbogbo àwọn èèyàn tó bá rí wọn mọ̀ bẹ̀rù ẹni wọn ò ní bá sọ̀rọ̀ àṣàṣì máa ń fà pọ̀tì tí ìyá ọmọ àti bàbá ọmọ tọmọ bá ti àwọn ah, kàwé lóòótọ́ ó ti jáde ìwé mẹ́wàá ó ti wọ yunifásitì wọ talẹ̀ fẹ́ fẹ́ra ọkùnrin kò é ṣe pé èèyàn ń kọ́ máa ń kọ̀ kúkọ̀ kì í ṣe pé èèyàn ń ṣe pé kinní kẹ́mi ọmọ ọmọ fi máa kún ni gbogbo nǹkan kọ́ nìwọ́n lè bá ṣe sórí ìbálàṣepọ̀. So ìdùnnú kan ni lọ́tọ̀ kí ni mo sọ fún yín ah, ìdùnnú kan ni lọ́tọ̀ ìdùnnú kan ni lọ́tọ̀ ẹ rí i pé téèyàn ò bá rí oorun sùn téèyàn ò bá rí oorun sùn tó bá rí olólùfẹ́ rẹ mm, tẹ bá wá bomi ara tẹ ṣàwàdà tẹ rọlùra yín lákọ̀ọ́kọ́ tẹ tún ṣe fàájì tẹ rọlùra yín lẹ́ẹ̀kejì kálukú ó sùn lọ tẹ́ gbàgbé ara ní kí ló ní mo wí. wọ́n á sùn lọ. ẹ oògùn oorun ni òní mo fi sọ ọjọ́ òní pé kéèyàn kí baálé ilé kó lè ṣe ó máa ń jẹ́ kẹ́mi ó gùn ni àìlèṣe ọkùnrin míì náà máa ń pa ọkùnrin ì máa han ọkùnrin míì náà lè mọ̀ ó ríru ẹni yẹn n tó ṣe ó ṣe ṣe n tó ṣe ṣe ọmọbìnrin yẹn n tó affect ọmọbìnrin yẹn ṣóògẹ́ ti ọ̀rọ̀ mi tó àìrí aláàánú ọkùnrin ni ni fọ̀rọ̀ lọ̀ àìrẹ́ni súnmọ́ ó lè láláàánú kọjá pé kíyàn ó dẹ̀ sọ fún pé irọ́ o máa lọ pàjọ máa bọ̀ pàjọ máa ṣe ẹ̀ ń gbà láti máréjì gbó láti kíní kò fọ̀rọ̀ lọ ní ọ̀rọ̀ àìrọ́kùnrin ló ṣe ọkọ ọ̀run ní yọ lẹ́nu ṣé wàá mọ̀ pé kíní yẹn fún rẹ̀ àlùjọ̀nù ni a mọ̀ tí ẹlòmíín lè sùn ọmọbìnrin míín lè sùn tó bá jẹ́ pé ọkọ ọ̀run bá tọkọ ọ̀run á dàbí pé ọkùnrin sòtì lẹ́gbẹ̀ẹ́ ni tó bá máa jí á dàbí ah, dẹ̀ lálàpẹ́ nìkan sòlẹ́gbẹ̀ẹ́ òun tó bá jẹ́ pé ọkùnrin náà ni ọkùnrin náà máa ń láya ọ̀run á dàbí pé obìnrin sùn tí lẹ́gbẹ̀ẹ́ ni so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó lè dàbí pé èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi hàn nàmbà wánù tọ́ba ni kò ní róbìnrin bá sọ̀rọ̀ tọ́ba pobìnrin ò ní dá lóhùn tọ́ba yẹ pé ọmọbìnrin ló bá ní kò ní rọ́kùnrin bá sọ̀rọ̀ kò ní léèyàn bá ṣe ìyẹn ni wọ́n wà wá méwé àsùnwọ̀n wọ́n á wá pa àwọn nǹkan kan kódà béèyàn ò sí ń bẹ̀ wọ́n ṣí ọkọ̀ ọ̀run fún yàn tí sí lọ àwọn apara rẹ̀ kò ṣe pé ìyà ló ń jẹ ló fi parẹ́ ṣe rí ọ̀rọ̀ irọ́ ń lè mi ò fẹ́ so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹ̀tàn ń lè mi ò fẹ́ àìrọ́kùnrin pé ló pa á àìrọ́kùnrin bá a láṣepọ̀ ń ló pa á ńlọ̀rọ̀ tó kọ́ ọ́ lẹ̀ yẹn pé wọ́n ń láwọn gbogbo ibi tó ń bá lọ wọ́n lòun burẹwà wọ́n lòun ọ̀fáàrìn ó ti mọ̀ pé ẹ tó dùn sọ nínú ọ̀rọ̀ yẹn ló sọ jáde so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi. táwọn míì á tún kù. àwọn míì tó wá kù bẹ́ẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀ kí ìyá ọmọ wọn máa wádìí sí olókùnrin tó ń fẹ́ ìgbà olè ńlá ṣe pọ̀ bó olè ṣe ńlá ṣe pọ̀ ìgbà olè ń wá so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi ẹ wá bá bí wọ́n bẹ́ẹ̀ tó bá ti rí ọkùnrin bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ìyá ti ń ṣe bẹ́ẹ̀ fọmọ ẹ̀mí ọmọ ó lè gùn ara ọmọ ó lè yá bọ̀dé ẹ̀tọ́ ẹ̀ tọ́jú ọmọ nílé ìwé ẹ̀ tọ́jú pé tí ń ṣe péjò bá ń léèyàn kí lójú oorun ọ̀dọ̀ dókítà ò lẹ́gbọ̀ọ́ ọmọ lọ péjò máa lé lágbájá kí lójú oorun téèyàn bá ń rìnyàn mọ́lẹ̀ lójú oorun ọ̀dọ̀ dókítà ò lẹ́gbẹ̀ẹ́ lọ péjò máa rìn kí mọ́lẹ̀ lójú oorun téégún bá lé lójú oorun ọ̀dọ̀ dókítà ò lẹ́ lọ tẹ́ ọmọ yẹn bá ń ṣègbéyàwó lójú oorun tí ó ṣègbéyàwó lójú ayé ọ̀dọ̀ dókítà wo lẹ́ lọ ó yẹ kí àwọn àáfàá ó yẹ káwọn wòlíì ó yẹ káwọn ẹlẹ́sìn ká àbáláyé àwa tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ àní fábẹ̀bẹ̀ àtẹnujẹ kó lówó pè wá ká mọ́ dá lóhùn ká tó ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn náà mọ ìyẹn ni wọ́n bá mọ ìyí wúrà là fún un ẹwọ́rú ọmọ yẹn ní tètè ń parẹ́ ńgbà tó yẹ pa sọ sọ sọ wọ́n padà gbọrọ mi yóò gé kí ìyá ọmọ kó pé ọmọ kì ṣe pé ká tọ́mọ sọmọ pé èdè mọ̀ pé wọlé ìṣẹ̀lẹ̀ bí ètò kan tá a ṣe láìpẹ́ mo ní ìyá ọmọ ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ẹ̀ ní títì wọ́n gbọ́ ọmọ kan wá láti Ìbàdàn bàbá ẹ̀ wá wá lánàá wọ́n wá wòṣù báyìí bá mo nǹkan wò nǹkan ó wá bí mo ní kọrin ìlú ẹ̀bùn nìbàdàn ó wá ní wọ́n wá sáré gbòǹ pé kò sọ̀rọ̀ mọ́ mo wá yí ọ̀tún wò mo yọjú mo ní èpèrè ọmọ yẹn wà mí ọ̀sẹ̀ èpè lélẹ́yìí èpè ni wọ́n fún yìí èpè yẹn ni ò ní dúró lójútu ayé rẹ̀ ntí ò yẹ kó jẹ ní ọjọ́ ti jẹ nǹkan tí ò kó jẹ àwa lọ fọrí mo ní kó lọ fọrí fún bọ́mọ tí tó tẹ fóònù nù ní bá ń ṣe kékeré ah ọmọ tí ò ti sọ̀rọ̀ láti jẹ ìdógún èpè ni wọ́n fún yẹ yóò gé. ṣe bó ṣe ojú gbogbo àwọn èèyàn ń bí lánàá èpè ni wọ́n fọmọ láti jẹ ìdógúgbò ọ̀rọ̀ sọ bó ṣe kákóòdù nígbà tá a wá fọ èpè dànù ara sì tó sì bà á máa ṣe bẹ́ẹ̀ lómi náà ti máa ṣe ọmọ ọ̀rọ̀ kọ ìyá òrónú ọmọ òníyàwó ìyá òrónú ọmọ òsùn dáadáa ìyá yóò ni wọ́n ń sọ ọmọ ọkọ pẹ̀lú àìrónímọ̀ràn òun ló ń pè ọkàn fáìní kò fáìní lójú ara tiẹ̀ kò fáìní lójú ayé gbogbo bí ọba dé kò ní fáìní lójú wọn bó ṣe rí nìyẹn yóò yóò dijọ́ mẹ́jọ lọ́mọ jẹ́ ká fọmọ wa tábìlà ó bá wọn bí a máa mẹ́tò kú máa béèrè lọ́wọ́ mẹ́ bóòlù oorun tó sùn irú kí ló ń rí irú ọkọ wo ló ń fẹ́ tọ́mọ bá tó lọ́kọ fọ́kọ́ ẹni ọba tó bẹ̀rẹ̀ ló máa ń mọ̀ dínà fọ́mọ ẹ̀ ọmọ lè máa kàwé kó ti lẹ́nìkan nínú gbàǹbọ̀ ọkùnrin ṣe rí kò dẹ̀ bẹ́ lọ́wọ́ ọkọ gidi fún ọkọ tí a fi ṣèètì ọmọ obìnrin kò bẹ́ lọ́wọ́ ọkọ gidi fún ọmọ ọkùnrin kò bẹ́ lọ́wọ́ aya gidi fún ọlọ́mọdé wọn fẹ́ wíìrì mọ́jọ ká fáṣẹ́wó obìnrin ká fáṣẹ́wó ọkùnrin gbogbo ẹ̀ náà wọnú ara wọn hmm. èyí tẹ́lẹ̀ dá kálukú ọba fẹ́ ká wádìí fọ́mọ níjọ́ wọn bá ti bí ọmọ wọn wò kọ̀sẹ̀ jayé ọmọ kí ni irú ọmọ yìí kí ni wọ́n fẹ́ kí ni ẹlẹ́dàá ẹ̀ fẹ́ kí ni ẹlẹ́dàá ẹ̀ yàn kí ni iṣẹ́ tó yẹ kó ṣe ìgbà wo ló yẹ kó ṣe kí ni nǹkan èwo ẹ̀ wọn ò béèrè wọ̀ ẹ̀ka tọ́mọ léèwé ní ṣàgbó ẹ̀kú níkàgbé lọ́wọ́ fọ́ọ̀nù kẹ́ o gbogbo àwọn ará báǹkì yòókù ọlọ́run fi wọ́n lẹ̀ wọn ní ra burú mọ́ ìdílé wọn ọlọ́run ní pa wọ́n lẹ́kún mọ́ ọkọ̀ ọ̀run ló pọ̀ mọ́ kì í ṣe pọ́ ọmọ ṣàdédé ọmọ ọmọ nǹkan tó mu èèyàn ń gbà ní báńkì ẹni tí ń ṣiṣẹ́ níbi ọmọ ọ̀dọ́ báńkì kọ̀pá rẹ̀ èyí tí ń ṣe mẹ̀gáàdì kọ̀pá rẹ̀ ìtọ́wájà kọ̀wé tí ń ṣiṣẹ́ gidi ẹni tí ń ṣiṣẹ́ ń bi alámọ̀là kọ̀pá rẹ̀ èyí tí ń lọ bí iléeṣẹ́ bíríkìlà kọ̀pá rẹ̀ ẹ mọ̀ pé wí léyìn ìṣojú lásán gbogbo ènìyàn tó kú ìlú èyí tá a mọ̀ pé ayé ló panu náà dákun ṣàánú wa o òní jẹ́ wa o òní burúkú sí wa lẹ́nu o aláhùlà alákùátá ìlàbìlà ìyàlílẹ̀ azúyìn òun náà lẹ́sìn fún àwọn ògbẹ̀yìn àbí ọmọ ayé pátápátá ẹ a máa mójútó ọmọ wa kò sọ́mọ tó dàgbà lábẹ́ òbí ẹ a máa béèrè ẹ máa fọ̀rọ̀ ọmọ lẹ́nu gbò ẹ jẹ́ ajọ́ ọmọ wa ẹ̀yin òbí ẹ má jẹ́ ajọ́ ta ọmọ wa ẹ jẹ́ abọ́ máa máa nọ́ọ̀tì wọn láti kékeré so wọn ò ní lè dínú láti máa bá wa sọ̀rọ̀ ànírí jùmọ̀ lórí ètò tèmi ìwọ tí o bá ní nǹkan tó ń kojú tó o ṣe tí o rí èèyàn tó lè bá sọ ẹ ò bá tọ̀bá bá lùbáríkà wa kó wá béèrè bó ṣe máa rìn tó máa yàn tó máa yán kọ̀ǹkọ̀ tọkùn ẹ̀ máa balẹ̀ tí ìlọsíwájú máa dé ìwọ obìnrin ìwọ ọkùnrin ọmọdé àgbà èèyàn jáde tẹ̀rìn sọ́rọ̀ ayé wa ìyẹn ọbí ẹ̀rìn sọ́rọ̀ ayé ọmọ yín ẹ̀rìn sọ́rọ̀ ayé ìtẹ̀yìn náà ìyá mi àti ṣe wàhálà wàhálà yẹn lọmọ náà tún kò sí má pa mí má pa mí mo ti gbélé ayé tèmi ah eh, ò bá rìn ìsanwóra ọmọ ẹ ó ṣeé ṣe kí ìwọ náà kò lè tara ọmọ ẹ kò lè tilà wọn sábà bá lùwárí káwọn ẹbí dànù nílùú gbódù bí kébìtẹ bá ti wẹrú ṣẹpẹ dé kòdú gàrèjì àwọn tó lọ sí ìjẹdẹ bọlẹ ní gbódù junction ẹbí bàbá lùwárí ká tàbí kẹ ẹ pé zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two ìrè ó dà. owó tó rẹ́ẹ̀dì owó ti rà àti pẹ́ẹ́rẹ́ ó tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ sùn lẹ́ka jáde lọ ó tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.